أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابته ومن تبعهم بالإحسان إلى يوم الدين فإن أصدق الحديث كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ونعوذ بالله من ذلك وأقدم إليكم تحية إسلامية مباركة ملفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة أعوذ بالله من الشيطان الرجيم ركبوا فيها هم والغون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يقتصرون ọlọ́run bá fẹ́ ṣe àlàyé fún wa ní òní nípa àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa jẹ́ ọmọ náà bí ó àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ ní inú náà orí ọ̀dẹ̀ ọlọ́run bá fẹ́ ṣe àlàyé fún wa ọlọ́run bá ti ṣàlàyé fún wa lánàá nípa wípé òun ó mú àlìjánná súnmọ́ àwọn olùpáyọ̀ ọlọ́run ọba. òun ó sì fi iná òun ó fi hàn gbogbo àwọn tó ṣe yí pé wọ́n jẹ́ ẹni àánú láyé tí wọ́n tẹ̀lé tọ́lọ́wọ́n ọba lẹ́yìn eléyìí ọlọ́run á fẹ́ ṣàlàyé fún wa nípa yí pé àwọn tí wọ́n wá jẹ́ ẹni àánú wọ́n mọ̀ pé àwọn èèyàn kan òun náà ni wọ́n sọ wọ́n nù ọlọ́run ọba ní àwọn tó sọ wọ́n nù yìí ǹjẹ́ wọ́n lè ràn wọ́n lọ́wọ́ ọlọ́run bá jẹ́ kó máa yé wa ń bẹ̀ pé àwọn tí wọ́n sọ wọ́n nù ò lè ràn wọ́n lọ́wọ́ kódà àwọn gan ò lè dárara wọn lọ́wọ́ ọlọ́ba wa ń ṣàlàyé pé tá a bá rí kan tí àwọn èèyàn ń jọ́sìn fún torí pé tó bá pé òkúta nìkan táwọn igi òun làwọn èèyàn jọ́sìn fún gbogbo igi tí wọ́n jọ́sìn fún láyé gbogbo òkúta tí wọ́n jọ́sìn fún láyé ọlọ́run bá kó gbogbo wọn jọ yóò kó wọn dànù náà ọlọ́run bó fi wọn kó iná ni ọ̀dà pé ọmọ ènìyàn kan ni wọ́n jọ́sìn fún láyé nígbà tó ọmọ èèyàn yẹn ń bẹ láyé tí wọ́n bá jọ́sìn fún tó yẹ pé ọmọ èèyàn yẹn náà ni ẹ máa jọ́sìn fún mi tó yọ́nú pé kí wọ́n máa jọ́sìn fún òun nínú àwọn tó yọ́nú sí pé kí wọ́n máa jọ́sìn fún òun inú wọn ni Fáráò wà. ó ní kí wọ́n máa pè òun ní ọlọ́run tó fi kú ní tó bá kú nìyẹn so ó ṣe àwọn èèyàn tó kó wọnú omi ó si wọn lọ́nà tó jẹ́ pé ó wá jẹ́ kí gbogbo wọn náà parẹ́ pẹ̀lú òun náà so bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn míì náà tí wọ́n ní káwọn èèyàn máa fún àwọn kí wọ́n máa pe àwọn ní ọlọ́run tó yẹ pé àwọn ni wọ́n padà wá máa jẹ́ pé wọ́n fún gbogbo àwọn tó bá ń ṣe léyìí àwọn náà wọn ó dẹ̀dọ̀ ṣe yí pé ọlọ́run wọn bá sọ pé wọn ò lè rànra wọn lọ́wọ́ níjọ́ gbẹ̀ndẹ̀ àkèámà àwọn tó tún jọ́sìn fún wọn náà wọn ò tún lè jẹ́ ẹni tí ó ràn wọ́n ní ọwọ́ tí a bá tún wá kú tó jẹ́ pé àwọn èèyàn tún jọ́sìn fún lẹ́yìn rẹ̀ tó wá gbóhùn ló bá sọ pé òun ló fi ìlànà yẹn lẹ̀ fún wọn pé ẹ máa jọ́sìn fún mi tí bá ti kú tán irú ẹni bẹ́ẹ̀ náà ó tún wà nú àwọn tó ṣe yí pé yóò jẹ́ ẹni tí oná wà nú àwọn tí yóò wọnú náà màlẹ́gbẹ́ gbọ́ngàn ọlọ́ba sọ fún wa pé kí wọ́n máa jọ́sìn fóun àwọn èèyàn ló kàn ní wọ́n á sọ ní nǹkan tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn ìgbà tó kú tán irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba yóò larú àwọn èèyàn yìí kó nínú náà nígbà ti jẹ́ ni ọlọ́run ọba ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ ninety four nínú suratu shuara quran twenty six ọlọ́ni àwọn èèyàn yìí nígbà tó wá fẹ́ tì wọ́n wọnú náà ọlọ́ni fàkúbíkìbú fi á àwọn tí àkọ́kọ́ kó wọnú náà òun náà ni àwọn èèyàn tí wọ́n pè ní ọlọ́run tí wọ́n mú pẹ̀lú ọlọ́run ọlọ́ba fẹ́ sàlàyé pé àwọn èèyàn kan ní ọ̀kọ́ dénú náà àwọn èèyàn kan ó ṣe kí ni o àwọn èèyàn kan ó tẹ̀lé wọn so àwọn tí ọkọ dénú nánu ṣèitọ́ọ̀nù ọlọ́gá gbogbo wọn so ẹ̀fẹ̀rẹ̀ àrùn náà wà ń bẹ́ẹ̀ àtàwọn míì náà àtàwọn míì náà sọlá ní fàkúbìkì bú fi á ọlọ́ni gbogbo àwọn tí wọ́n jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba tí wọ́n pè wọ́n ní ọlọ́run pẹ̀lú ọlọ́run ọlọ́ni kúbìkì bú fi á téèyàn bá yíyàn padà tó yí kó láti bí tó yí ẹsẹ̀ sókè tó wá yí orí sísàlẹ̀ òun ni wọ́n ń pè ní kábùkàbà so kúbúkìbù ọlọ́wọ́ bá ó tọ́nu wọn ẹsẹ̀ ó lọ wà lókè orí ó wà nísàlẹ̀ ọlọ́run ọba ó wà á mú gbogbo wọn yóò wá jù wọn sínú nábẹ̀ ṣùgbọ́n ó ti jù wọn sínú iná nìyẹn ntí ntí kábùkábà tó ń fún wa nìyẹn so wọ́n máa jù wọ́n lórí ara wa fàkúmíkìbù fi á ọlọ́run ni wọ́n máa jù wọ́n síbẹ̀ àwọn wa ni ọlọ́run ni um tó yẹ lọ́run àfi lo um yẹn pé àwọn tí wọ́n sìn ni um yẹn lọ bá ọlọ́run ṣe ní taokidi fún tí wọ́n wájú yẹn ni so ọlọ́run ni um ọlọ́run ni àwọn tí wọ́n lọ bá yẹn wọ́n máa jù wọ́n síbẹ̀ tó pé wúmi yẹn ṣe dandan ni pé kó wà bẹ́ẹ̀ lọ́dọ̀ yẹn bá fẹ́ ṣe lọ́dọ̀ àwọn àfọ àtọ́yẹn bá fẹ́ ṣe artful lórí nǹkan tó bá jẹ́ pé ó bá jẹ́ dọ̀bí yorùbá yẹn tí a bá ti rí fọ́sùlù bẹ́ẹ̀ ó máa di rọrùn fún wa láti ṣe artful yẹn fọ́sùlù ti wà mẹ́ẹ̀ fi ha ó ti wà mẹ́ẹ̀ àti pé fàkúbíkì bú fi ha wà lè kò bá ọlọ́run tó wá ní um ọdún wa máa láti fi ṣe tàkìdì ọ̀nà fàkúbíkì bú fi ahùn wálé gọ̀ọ̀hún ọlọ́ni àwọn tí wọ́n jọ́sìn fún tí wọ́n jẹ́ kí wọ́n máa jọ́sìn fún àwọn tínú wọn dùn bí wọ́n ti ń jọ́sìn fún àwọn tí wọ́n ń pè wọ́n lọ́lọ́run àbí tí wọ́n dẹ̀rọ pé ẹ̀ sọ ọlọ́run tí wọ́n mú wọn pọ̀ mọ́ ọlọ́run tí wọ́n ń sìn wọ́n ọlọ́run gbogbo wọn láti orí wọn bọnú náà àti orí jù wọ́n sínú náà wálégọ́ọ̀wùn ọlọ́ni àtàwọn tó nù pẹ̀lú sábàbí wọn àwọn tí wọ́n sọnù yẹn náà ọlọ́ni àtòrí wọn bọnu náà ọ̀rọ̀ gbogbo àwọn eléyìn ọlọ́ni àtòrí wọn bọ inú náà ọlọ́run wa tún wá ní. ọlọ́ni wájú ìbìlì ìsà ọlọ́run ní lẹ́yìn wá gbà náà wá junudu ibilis ọlọ́run ní àti àwọn ọmọ ogun èṣù torí pé èṣù ó ní àwọn ọmọ ogun tiẹ̀ tó ń lò gangan tí mo rán wọn ń ṣe àdìsí ti fi rinlẹ̀ fún wa yí pé àṣà ìtọ́n bó ti wà yẹn ó jẹ́ ẹni yí pé ó ní àga rẹ̀ ó náà gbé àga rẹ̀ ó gbé sórí omi ó ní àwọn ọmọ lẹ́yìn tí máa pa wọ́n láṣẹ pé ẹ lọ káàkiri ẹ lọ jẹ́ káwọn èèyàn di tí ó ṣe lọ́hùn ọba so àṣetán òun gangan náà máa ṣe sábàbí látara àwọn àlìjànú àwọn jùnúdù kan wà tó jẹ́ jùnúdù ibilis mínàlìjìnì tó jẹ́ pé àlìjànú ni wọ́n ọlọ́run ọba máa fún ọlọ́run fún ṣetán ní agbára kó ní àwọn tí òun náà máa sọ pé àwọn eléyìí ni àwọn ẹni tèmi o àwọn àfáà kan gbà yìí pé ṣètọ́nù gangan fún ara rẹ̀ ó ní private party ọkùnrin ó tún ní tobìnrin òun gangan fún ara rẹ̀ wá ní oníwá ń bí gbogbo àwọn jùnúùdù yẹn olóńbí àwọn ọmọ ogun yẹn àwọn àfáà kan gbà bẹ́ẹ̀ pé sọgbà àwọn ọmọ ogun tó ń bí yẹn pátá yẹn yẹn tó bá ti lè bí wọn báyìí ó jẹ́ pé àwọn ọmọ tiẹ̀ nìyẹn àwọn tó ń ránṣẹ́ nìyẹn olóbi gbogbo wọn tó gbé àwọn ìṣètọ́nu náà wà nínú àwọn àlìjànú ṣùgbọ́n àwọn àlìjànú wà àwọn mùmíní wà nínú àwọn àlìjànú àwọn kèfèrí wà nínú kí ni ọ àwọn àlìjànú àwọn tó bá tó wá jẹ́ kèfèrí wọ́n tún máa lọ bá ṣètọ́nu kó tún lọ gba agbára lọ́wọ́ yàtọ̀ sí pòun gangan ní àwọn ọmọ ogun títí ẹ̀ tí wọ́n rán káàkiri tẹ́kẹ́ àwọn eléyìí tí wọ́n wọn ò lè jẹ́ ni ọlọ́run rárá ìjẹ́ kèfèrí wọ́n kàn wá bẹ́ẹ̀ ni ọlọ́run bá fi ṣe ibtila ohun libani adam ọlọ́run bá fi ṣe ní àdánwò lọ́lọ́run bá ṣe fún àwọn bani adam so láti jẹ́ pé kí ó máa jẹ́ nǹkan tí ó máa darí wọn so pé èṣù ó ní ọmọ ogun lórílẹ̀ tí máa wá láti wá dààmú ọmọ ádámà láti jẹ́ kọ́ ọmọ ádámà ò ṣiṣẹ́ nínú ìgbésí ayé ẹ̀ tá a bá ń kírun lọ́wọ́lọ́wọ́ èṣù ó wà kí ń zìbò sí ọlọ́mọ ní ìkánú àwọn ọmọ èṣù ń zìbò ni tẹ́ bá ti ń kírun lọ́wọ́ tẹ́ ẹ̀ bá jẹ́ kí ẹsẹ̀ yín ó kò dáadáa kẹ́ ẹ sún ara yín dáadáa tẹ́ ẹ̀ fàlàfó lẹ̀ wọ́n kàn ra kó síbẹ̀ ni so láti jẹ́ pé ó fẹ́ kí ọkàn yín ó kó mi ìrun kó wá lọ́mọ rò yí pé owó tó fẹ́ gbà lọ́wọ́ ẹnìkan so lọ́wọ́ àmọ́ rò lórí ìrun àbí kó máa fi orí sí ọjà rẹ pé èlò ní èrè tó jẹ́ bẹ́ẹ̀ lórí ìrun tí yóò fi kírun tán so lára àwọn nǹkan tí lè máa ń dá lẹ́nu kò fẹ́ kẹ́ni ó ní ìrun kankan wájú ọlọ́run ọba so ló fi jẹ́ pé àwa tá a mùsùlùmí a gbọ́dọ̀ mọ̀ yí pé ọ̀tá wà fún wa lọ́dọ̀ ṣètọ́nà àtàwọn ọmọ ogun ẹ̀ so èèyàn mọ̀ tọ́ ọlọ́run bá ní yóò nà pé òun ní ọ̀tá kan ọ̀tá bẹ́ẹ̀ pé èèyàn ò lè fojú rí òun náà ní ṣètọ́ọ̀nù wàjúnúdù èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ ọ̀tá téèyàn ò lè fojú rí ni tí máa lágbára lórí èèyàn tí ó máa kọ̀ǹtrólù ẹ̀mí èèyàn òun ló ń kọ̀ǹtrólù ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn tó yẹ pé yóò kọ̀ǹtrólù ẹ̀mí ẹ̀ yóò máa rìn ihò inú rẹ̀ sì máa dùn kò jẹ́ ní kàsí yóò rìn ní ihò kò jẹ́ ní kàsí pé òun rìn ihò ẹlọ́ba wa ní kéésù yẹn ó mọ̀ borí tiẹ̀ òun náà wọ́n pé ah èèyàn gbọ́dọ̀ rí ah obìnrin náà mọ̀ pé èèyàn gbọ́dọ̀ rí ara mi èèyàn gbọ́dọ̀ òun àmọ́ kọ́fà ara tiẹ̀ ẹlọ́ba pé kí ni kọ́ máa ń bẹ̀ tó pé èṣù ti ṣe kí ni ó ti lágbára lórí ẹ̀ ni so àwọn ọmọ ogun èṣù wọn máa sìyàn lọ́nà ọ̀gá ni wọ́n jẹ́ tí wọ́n sì lọ́nà ọlọ́run bá wa ní pé kí wọ́n sì lágbájá lọ́nà àtẹni wọ́n sì lọ́nà ni wọ́n ti so èṣù ní àwọn ọmọ ogun lórílẹ̀ èyí jẹ́ pé àwa tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ tún máa bẹ lọ́run pé ìwọ ọlọ́run má kí èṣù lágbára ní o má jẹ́ kí èṣù má kí ó ní agbára lé mi lórí o a gbọ́dọ̀ tún jẹ́ tó ti pé a máa bẹ lọ́run ọba ní gbogbo gbà la gbọ́dọ̀ máa jẹ́ tó ti pé yóò máa bẹ lọ́run ọba a gbọ́dọ̀ tún fi léyìn náà lẹ̀ pé kéṣù má ní agbára lórí kọ́lọ́ má jẹ́ kéṣù lágbára lórí ẹnì kọ̀ọ̀kan wa. lẹ́yìn wá gbà náà èṣù àwọn jùnúdù ìbílíìsì wà àwọn ọmọ ogun èṣù mínàlì ins tó jẹ́ pé àwọn ń ti wọn nínú ọmọ ènìyàn òun náà ni wọ́n wà ìdọ́ pé àwọn ọmọ ogun èṣù tó jẹ́ pé àwọn náà tún wá jẹ́ tó ṣe pé wọ́n wà nú ọmọ ènìyàn. so àwọn yẹn ni wọ́n máa pe àwọn èèyàn lọ síbi aburú àti ra ọmọ ogun èṣù àwọn àwọn náà la ọmọ èèyàn náà ni ó jẹ́ àwọn èèyàn kan wà máa ràn wọ́n lọ́wọ́ tí a bá wo gbogbo àwọn títì lọ èyí ó ti di pé ẹjọ́ abẹ́ ta bá jẹ̀bù gan nígbà tí bá ti ń lọ lórí ṣọ́ọ̀bù kínní lórí ṣọ́ọ̀bù lótò lórí lọ lórí lọ lórí lọ lórí lọ àwọn ọmọ ogun èṣù ni wọ́n ti gbé lẹ́lẹ̀ tẹ́fà ti ṣe wáàsí fún tí tán ọdún wọn pé ah, àwọn kan náà tún ń jẹ yìí so àwọn tọ́lọ́wọ́n bá kó lẹ̀ lẹ́yìn àwọn ọmọ ogun èṣù ni wọ́n so àwọn yẹn ọmọ ogun èṣù ẹ ti rí wọn ẹ rè obìnrin míì kẹ́kọ̀ọ́ kó jẹ́ pé kó gbọ́ títọ́ lọ́wọ́ ọba ṣùgbọ́n yóò rà àwọn ọmọ ogun èṣù èèyàn níbi tó pé bí a ó bá ń pàdé nínú iléèwé ni àwọn yóò ní wọ́ọ̀rì kankan so àwọn ni ó wà tún wá kóbà tó dáhùn ò ní wọ́ọ̀rì ní gbèsè ayé tiwọn so èṣù ti gba gbogbo gbèsè ayé tiwọn tán yẹn àwọn náà tún wá di kí ni o ọmọ ogun èṣù nínú àwọn kí ni o nínú àwọn èèyàn torí pé àwọn ọmọ ogun èṣù gangan tó wà ní àlùjànnú ó ti kó sínú ara àwọn yẹn gbogbo tó bá jẹ́ òdodo àwọn ọmọ rí ni irọ́ gbogbo ẹ kó jẹ́ pé ìwọ ọmọlúàbí wọn ò ní kàṣí ọmọlúàbí mọ́ so ìwà tí ó ìwà ojú tì ní wọn mọ̀ wù so ẹni tó bá ti wá rí wọn náà náà pé ah gbàdá wọn ilé ti ń ṣe báyìí èmi náà lè máa ṣe báyìí kò sí wàhálà kankan nìyẹn náà so eléyìí ló máa ń jẹ́ pé àwọn ọmọ ogun nìyẹn ìjọba sì máa ràn wọ́n lọ́wọ́ dáadáa tó tó bá ti jẹ mọ́ ijó ìjọba ó ràn lọ́wọ́ ìjọba ti jọmọ́ pé bíi beauty contest ìjọba ó ràn àwọn nǹkan yẹn lọ́wọ́ so àwọn ìjọba gan náà ibi ọmọ ogun èṣù bí ọmọ ogun èṣù náà ní kíni o òun náà làwọn náà tó ti jẹ́ ọmọ ogun èṣù ni wọ́n wá àwọn èèyàn láti ràn lọ́wọ́ so látara bẹ́ẹ̀ ká mọ̀ ìpè gbogbo àwọn wọ̀nyí pátá yanyan ọlọ́run bá ń tún tí kò yí wa pé wọ́jú ibi ìlísà ájìmọ̀ ọlọ́run gbogbo àwọn ọmọ ogun èṣù èyí tó jẹ́ ti ta àlìjànú àti tó jẹ́ ti ta àwọn ọmọ ènìyàn mínà lè ń sì wà lè jí ní o ti wà bẹ́ẹ̀ báwọn. ìdánwò látara ọ nínú látara àlìjànú àti látara kí ni o ọmọ èèyàn yẹn ni pé àwọn tó máa ń pè èèyàn àwọn ẹni ó máa pè èèyàn láti ṣaburú àwọn èèyàn ó máa rí kéèyàn tó ṣaburú ọlọ́ni gbogbo wọn pátá ájùmọ̀ ọ̀hún ọlọ́ni á kó wọn sínú náà náà. فيها يختصمون ọlọ́ni kọlu wà ń fi á yákòtà sí mú ọlọ́run ní àwọn èèyàn yìí wọ́n wà á sọ gbólóhùn jáde àwọn tí wọ́n bá di dọ́mọ náà wà ń fi á yaqtasimun nígbà tí wọ́n bá máa sọ gbólóhùn yìí ọlọ́wọ́ àwọn fi yaqtasimun kálukú máa bára wọn jà ní. ọlọ́wọ́ bá ti sọ pé àwọn tí wọ́n bá jẹ́ àwọn ọmọ náà kò sí iyèméjì bẹ́ẹ̀ wọ́n ó bára wọn jà tó bá dijọ́ gbèǹde alikiyama àwọn tí wọ́n bá jẹ́ ọmọ náà so ah, Kùránì ti fi rinlẹ̀ yìí pé wọ́n ó bára wọn jà tó bá dijọ́ gbèǹde alikiyama ọlọ́run ọba ń sọ́gbàdo sálàyé àwọn ìjà kan tí wọ́n mọ̀ jà nu sọ́ọ̀tù sọ́ọ̀d gbàdọ́ mọ̀ ẹ̀pọ̀ ọlọ́run ni pé inna dhalika la haqqun taqasumu alinnar. ọlọ́run ọba ní ọ̀rọ̀ tí mò ń sọ fún yẹn kò síyèméjì bẹ́ẹ̀ wípé àwọn ọmọ náà wọ́n máa bára wọn jà nínú náà oríṣi àwọn àyà ló fi léyìí múlẹ̀ wípé àwọn ọmọ náà wọ́n máa bára wọn jà nínú náà nínú àwọn àyà tó fi díẹ̀ múlẹ̀ kákan ṣàlàyé ẹ̀ òun náà ni pé àwọn tí wọ́n jẹ́ ẹni tí wọ́n kó bá wọ́n á máa sọ báwọn tó kó bá wọn wọ́n máa sọ wọn pé ẹ̀yin lẹ́sìn wa kó bá wa báyìí o àwọn yẹn wọ́n yọwọ́ yọsẹ̀ pé àwa kọ́ la kó bá yín o èmi kọ́ mo kó bọ́ o wọ́n kọ́ yọwọ́ yọsẹ̀ náà pé má kó bá mi lẹ́yìn wá gbà náà wọ́n tún wá bẹ lọ́wọ́ ọba pé ìwọ ọlọ́wọ́ ọba ìwọ ọlọ́wọ́ ọba. ọ̀bàná áhùlá ìyá dọ̀lú náà wọ́n ní wọ́n lọ́wọ́ ọba àwọn wọ̀nyí àwọn ni wọ́n sọ wá nù. wọ́n ní wọ́n lọ́wọ́ ọba bá a fún wọn ní ìyà ìpele ìpele ìpele ìpele nínú iná wọ́n ní àwọn yẹn wọ́n bá wọ́n sọ pé ẹ̀yin lẹ sọ àwọn yẹn ò ní bí ara o yẹn wà ní sọ́dù bá kọ́rọ́ ẹ̀yin lẹ sọ so wọ́n ní àwọn akọ́lá sọ yín nù wọ́n ó ṣètàbárò àwọn akọ́lá sọ yín nù lẹ́gbẹ̀ẹ́ rí pé ah ẹtù sọ pé nǹkan lè ṣe wá nù wọn wà bẹ lọ́hùn pé ìwọ ọlọ́hùn jọ̀ọ́ tó lọ ṣàánú wa ọlọ́hùn á ti mọ̀ pé á ti wà nù ná ṣùgbọ́n nǹkan tá a fẹ́ kó o ṣe náà ni wípé àwọn tó sọ wá nù yìí. nínú ìyẹn nínú sátú àárọ̀ ọlọ́ba fún wọn ní dọ́búyà ọlọ́ba fún wọn ní dọ́búyà torí pé àwọn tó sọ wá nù àgbàpá náà ó jẹ́ ìyà ṣùgbọ́n bá fún wọn dọ́búyà ọlọ́hùn kọ́ọ̀lá lè kú lè ọlọ́run á ní ẹ̀wù ṣẹ́ràn ilé wọn mọ́ tí wọ́n sọ ni ẹ fún àwọn tán ní ká fún ní dọ́bù ìyà yẹn ẹ̀jẹ̀ àgbàdua wọn ẹ fún wọn dọ́bù àwọn náà tán sàdúrà yẹn ẹ fáwọn náà dọ́bù ọlọ́wọ́ ni kúrò fún kálukú wọn dọ́bù so bọ́lá wọn bó ti máa fi bí ó ti máa jẹ ìyànú so tí wọ́n bá fi lé ń béèrè yìí pé kí wọ́n fìyà jẹ àwọn tó ṣe àwọn lọ́nà àwọn tó kó bá wọn ọlọ́ni gbogbo yín so ìyà kankan náà ni wọ́n jọ máa jẹ so ọlọ́ni nínú ayé àyọ̀ lọ́wọ́ kan fi yà pé wà ń fi àyà kùtà sí i ọ̀tá ni wọ́n dì fúnra wọn ọ̀tá pépé inú òní dùn síra wọn nínú náà ìgbà àwọn méjèèjì ó jọ máa bára wọn jà ní ẹni tó kó bá àti tó kó bá wọn ọlọ́run ó jọ máa jà ní ọlọ́run wa ní ètò ọkọ̀ wa sọ nìyí àwọn gẹ́gẹ́ ẹni tó bá wọ iná kò sí èméjì bẹ́ẹ̀ yóò mọ̀ pé òun lẹ́tọ̀ọ́ bí kò wọ́n wọ náà ni ara ẹ̀ náà nìyí tí wọ́n fi búra níwájú ọlọ́run pé ah ìwọ ọlọ́run náà. tàlọ́hì ìkúnná láfi ìdọ̀là lè mọ̀ bí. ọlọ́run bá nígbà ọlọ́run bá ń sọ fún wa pé nígbà tí wọ́n bá ń bára wọn jà ọlọ́run gbogbo wọn pátá yẹnyẹn nígbà tí wọ́n bá ń bára wọn jà ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu wọn òun náà ni pé tàlọ́hì àfi ọlọ́run bá àfi ọwọ́ ọlọ́run bá àfi ọ àwọn tí wọ́n gbà fọlọ́n wọ́n padà gbà fọlọ́n lágídí wọ́n ní nkùnà láfi ìdọ̀là lè mú bí ìyẹn ni pé dájúdájú kùnà fi ìdọ̀là lè mú bí ìwọ́lọ́wọ́n bá àmọ́ tí wa nínú àánú ẹ̀ tó jẹ́ pé àánú tó fojú hàn láwà nígbà tá a wà láyé àṣetọ́lọ́wọ́n bá ń wà láyé àwọn náà wọ́n mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ẹni gbogbo tí wọ́n sọ yẹn òwúlò fún wọn mọ́ gbogbo ìkábàámọ̀ yẹn jẹ́ kí wọ́n ti sọ láyé kí wọ́n kàn sọ pé à ìwọ ànábì ọlọ́run bá tí ó rán sí wa o àti tá a ti ń ṣe bọ̀ látẹ̀yìn wá àsínú àánú láwà ọlọ́mọ ṣàánú wa o àti wá di kí wọ́n sọ̀rẹ́ndà fún kí wọ́n gba ìsìláàmù gbà táwọn ànábì ọlọ́run bá dé dọ̀ wọ́n gba ìsìláàmù gbà náà ibi tí àbámọ̀ ti wá ní wúlò mọ́ lálìkẹ́ àmọ́ ìgbà náà wọ́n á sọ yí pé nkùnà làfi ìdọ̀là lè mú bíi. àwọn ah kò sí èméjì ń bẹ o nígbà tá a wà láyé inú àánú tó fojú hàn òun náà ni ó jẹ́ nǹkan tó yẹ pé a wà náà. ìdènà sáwíkún bí rabbil alamin. so wọ́n ní ìsìnù sáwíkún bí rabbil alamin nígbà tí gbogbo wọn bá sọ ilé ìtàn àwọn tí wọ́n wá jẹ́ àwọn tí wọ́n kó bá àwọn tí wọ́n kó bá ọ̀tọ́ àjẹ́ táwọn ni pé lẹ́yìn bàbá bá sọ àwọn ó sọrú gbogbo wọn náà jọ sọ gbólóhùn yẹn àwọn ó tún wá sọ àlékún létí wọn. àwọn wàá fi lé pé isnusa wíkún bẹ̀rọ̀ bẹ̀lẹ̀ alàmì. isnusa wíkún bẹ̀rọ̀ bẹ̀lẹ̀ alàmì ẹ̀yin tá a jọ́sìn fún nígbà tá a lọ wá fi ṣe déédéé ọlọ́run pé a ní ẹ̀yin náà ọlọ́run nìyí tẹ́yìn náà dẹ́ pé ah àti àti ṣe mistake nígbà táwọn lọ sọ pé ẹ̀yin àtọ́lọ́wọ́n ọba ẹjọ́ wà nípò kankan náà táwọn gbé yín sípò kankan náà lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọba a gbọ́dọ̀ gbé nìkankan sípò kankan náà lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ìdúró àwọn tó ń jáwọn ànábì ọlọ́run tí wọ́n jẹ́ àwọn tó gbọ́ ọlọ́run ọba fẹ́ràn a gbọ́dọ̀ gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run báyìí kò sẹ́ni tá àṣàlàyé fún wa sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wọn ló ṣàdúrà tọ́lọ́wọ́n bó gbàdúrà yẹn lọ́wọ́ wọn tó à lè gbé kankanú àwọn ẹni eré kan àbẹ́ni ọlọ́run kan káwá gbèsẹ́gbẹ́ ọlọ́run ọba àbọ̀ síbẹ̀ rárá so wọ́n jìnnà ọlọ́run bá jìnnà sí kálukú wọn tẹ́fẹ́tẹ́fẹ́ fẹ́kọ́ wọn pé isnu sawikun bi rabbil alamin ah! àṣà àti àṣà àti wàánú àánú tó pọ̀ gan-an nígbà tá ń ṣe àwọn nǹkan yìí láyé tó jẹ́ wípé àwa lọ mú yín ṣe déédéé ọlọ́run ọba tó jẹ́ pé ọlọ́run ọba tó ní gbogbo àwọn ẹ̀dá pátá yẹnyẹn àwa ni ẹ̀yin àti ọlọ́run ọba bákan náà jọ nìyí so kò yẹ rí bẹ́ẹ̀ rárá kìtì ẹnìkan yẹ kí wọ́n máa sọ fẹ́ nìkan pé kò ní táwọn ilé ìfẹ́ béèrè wájú ọlọ́run tọ́lọ́run bò fún wọn ara o gbogbo ẹni tó fẹ́ béèrè nǹkan wájú ọlọ́run yóò mọ̀ pé ẹni tó ń fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ó gbọ́dọ̀ yẹpẹrẹ ara rẹ̀ so lẹ́nu tó yẹ pé ó gbọ́dọ̀ mọ̀ pé ẹni tó fẹ́ fún un ní nǹkan tó bá wù ní ó fún un àbí ìjà bá ti jẹ̀dí tó bá wù ó fún un so ọlọ́run ọba ṣe ẹni tá a máa ń mú ẹnìkan táwa ṣe kí ni o táwa fi ṣe déédéé rẹ̀ ara nǹkan táwọn èèyàn yìí ṣe ni tí wọ́n lọ́ọ́ máa kábàámẹ̀ tó bá ti jọ́ gbé dàrú kíámà náà. wà á máa adọ́lànà ìlà mujrimun. wọ́n wá ní wà á máa adọ́lànà ìlàlmújìrìmù àdẹ̀fẹ́ jẹ́ tí ó ṣerú eléyìí ṣùgbọ́n àwọn èèyàn kan ló ti wà bẹ́ẹ̀ ìlàlmújìrìmù wà má àdọ́lànà ìlàlmújìrìmù àwọn onímùjìrìmù bẹ́ẹ̀ ni pé àwọn jùnúdù ìbìlìs torí pé tí tẹ́wù kan bá wà tó bá ní kí wọ́n máa jọ́sìn fóun àwọn kan ní ọ̀lọ́ máa bá tí wọ́n wà máa pè àwọn èèyàn àwọn tí èsè mùsùlùmí tí wọ́n gbé òkè kan kalẹ̀ àwọn kan ni ó jẹ́ àwọn ọmọ ogun wọn tí wọ́n máa báwọn èèyàn nú lé pé oníṣòro máa bọ̀ ká mú ọlọ́bẹ̀ so àwọn ni mújìrìmù wà má àdọ́lùlànà àwọn náà fẹ́ lọ orí òkè kó jẹ́ pé láti lọ́ọ́ máa béèrè nǹkan ọ̀dọ́ ọlọ́run ẹ̀ka ti wọ́n béèrè nǹkan wà má àdọ́lùlànà ìlà mújìrìmù àwọn èèyàn bú náà ránṣẹ́ kí ni àwọn náà sọ wánú nítorí ọlọ́run àwọn tó pè wọ́n lọ síbi kí wọ́n lọ máa jọ́sìn fún kàmí ilẹ̀ yẹn ọlọ́run àwọn ní àríkí ni ó àlùmọ̀jìrìmù so gbọ́dọ̀ tí wọ́n máa jáde lẹ́nu wọn nìyẹn pé àwọn èèyàn burúkú àwọn nájẹ́ káwọn ọlọ́mọ ṣerú eléyìí náà. fama lana min shafi'in. ọlọ́run ọba ọba tó tóbi ni lára àánú tọ́lọ́run ọba ṣe níjọ́ ọ̀gbìn dalkiama òun náà ni nǹkan tá à ń pè ní àṣàfà àtù intercession ọlọ́run ọba ṣe pé kéèyàn ó lè gbà yẹn lẹ̀ ọlọ́run ọba ṣe níjọ́ ọ̀gbìn dalkiama ẹgbẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ kù díẹ̀ káàtó ọlọ́run bá ṣe pé yóò máa jẹ́ nǹkan pé àwọn èèyàn ó lè gbà yàn lẹ̀ àṣàfáàtò lè kóńsí máa ń bẹ ànábìsà sẹ́wọ̀n nìkan ọlọ́run bá fún kò fún gbogbo àwọn tí wọ́n kù tí wọ́n jẹ́ gbogbo àwọn ṣàfáà yẹn ni pé ọlọ́run bó fi gbogbo wálẹ̀ láríkè àmọ́ tí ò ní tí ì dájọ́ ẹ̀dẹ́ ọ̀kan lọ bá béèrè wípé kọ́ ọlọ́run bó wá dájọ́ fún wa tó bá bẹ̀bẹ̀ pé kọ́ ọlọ́run wá dájọ́ ọlọ́run ṣiṣẹ́ ọlọ́run bá ọlọ́run bó dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ sọlọ́run bá fún àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run kí wọ́n lè sì pé àwọn èèyàn kan nínú àwọn ìjọ wọn bẹ́ẹ̀ ọlọ́run bá tún fún gbogbo àwọn kan tí wọ́n bá jẹ́ àwọn ẹni rè tí wọ́n tẹ̀lé àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n tẹ̀lé lánàá tí wọ́n gbé lẹ́lẹ̀ káwọn náà ó lè sì pẹ̀ fáwọn èèyàn ṣùgbọ́n tó ní bọ́lọ́run bá ti wá ṣe tún wọlé tó àdúbà tó wá kú ní kèfèrí ànábì ọlọ́run bá kan ò lè sì pẹ́ rẹ̀ ìkankan náà àwọn ẹni rè kankan kò sẹ́ni lè sì pẹ́ rú ẹni bẹ́ẹ̀ àwọn wàá máa rí i pé wọ́n máa ń sì pé àwọn èèyàn kan wọ́n máa ń sì pé àwọn èèyàn kan wọ́n máa ń sì pé àwọn èèyàn kan àwọn náà wàá pé ìjà àwọn náà sì lè lórí sì pé báyìí wọ́n ní fàálí lánàá من شفعاء فيشفعوا لنا wọ́n ní wọ́n ọlọ́run ọba sáwa náà lè rí ẹni tó lè ṣìpẹ̀ fún wa wọ́n ti bẹ̀rẹ̀ ọlọ́run kọ́kọ́ lọ́wọ́ sànú àwọn ọba àwọn lè rí ah, káwọn náà dẹ̀rẹ̀ tó ṣìpẹ̀ fún wa báyìí wọ́n lọ́wọ́ bẹ̀rẹ̀ sí pé táwa bá lè tó sì lè fún wa ní ah tábà tí wọn lè rí ọ̀hún nùrọ̀ dùn fana amalageyerọ lẹbi kọ́nà nàámal ọlọ́run kò bá dẹ̀ ṣe kan fún wa nù nǹkan méjèèjì àbí kó o dá wa padà sílé ayé káwa yẹ àwọn tá a ṣe nídìjọ òní káwa fẹ́ káwa ṣe pàṣípàrọ̀ káwa ṣe dáadáa ká má ṣerun tá a ṣe lẹ́ẹ̀kan mọ́ wọ́n bẹ̀ lọ́mọ bàbá yẹn so ṣùgbọ́n ọlọ́run bọ́ jẹ́ kó yé wọn pé kò sírú kò sẹ́ni kan tó lè ṣàánú wọn láéláé ọlọ́run agbára bá dúró pé kò sí olùsìpẹ̀ kankan fún wọn gbogbo dáhùn bá bá fún wọn pé àwọn náà wà àwọn náà wà rí pé àwọn ti gbìyànjú pé sáwọn lè lórí ìsìpẹ̀ àbí káwọn padà sílé ayé wọ́n rí pé kò sí àwọn fúnra náà máa sọ pé fàmà lánà mí ṣàfihàn ibi tó ta fáwọn dé pé fàmà lánà mí ṣàfihàn wípé kò sí ṣáàfì ìhìnà lánàá kò wá sẹ́ni kan tó lè sì pé àwọn báyìí ẹ̀tọ́ pé àwọn èèyàn kan torí pé wọ́n kàn ní iman tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run ọba ọlọ́run ọba dẹ̀ lo ìgbàgbọ́ wọn tí wọ́n ní pé wọ́n sì tún sáwọn aburú kan tó pọ̀ ọlọ́run ọba dẹ̀ jẹ́ kí ni o ọlọ́run ọba dẹ̀ jẹ́ kí wọ́n jẹ́ ẹni àlìjẹ́nà látara mi wọ́n dẹ̀ rí ṣàfà à. àwọn àríkèfèrí mi tẹ́gbẹ́ òun tiẹ̀ olóòṣè dáadáa láyé yóò ṣe dáadáa láyé oríṣi nǹkan ló ṣe láyé tó ẹgbẹ́ yóò dà ṣùgbọ́n àìnígbàgbọ́ pọ́ ọlọ́run bá nìkan náà ní òkú fún ọlọ́run bó dẹ̀dí gbogbo iṣẹ́ tó ṣe yẹn padà yẹn kò ní wúlò kankan fún wa bá àmọ́ sọ̀rọ̀ eruku lásán ni kò ní wúlò tó ẹgbẹ́ kò sí kíni okò nígbàgbọ́ sọ ọlọ́run ọba ṣùgbọ́n ẹgbẹ́ wa máa kábàámọ̀ pé òun wà á rí ẹni tó lè sì pẹ́ ń òun níyàn tó lè sì pẹ́ ń fàmà lánà mi ṣàfihàn ah! wọn ni kò wá sí fáwa ìbànújẹ́ wọn fi máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn o sàwọn tí ó máa sọ̀rọ̀ yẹn wọn fàmà lánàá mi ṣàfi yìí sẹkẹ àwọn tí ó dùn jù ní àwọn tó yẹ pé wọn kó bá àwọn tó kó bá náà sọ̀rọ̀ ọ̀rọ̀ fáwọn tí wọn kọ́ ló méjì wọn kó wa. ó ní fàmà lánàá mi ṣàfi yìí wọn ti pé àwọn arẹ nìkan kan tó lè sì pé wá ó tún wá ní wàhálà wàhálà sọdíkìn hàmí kò wá sí ọ̀rẹ́ kankan tó jẹ́ ọ̀rẹ́ ayò tó jẹ́ ọ̀rẹ́ gidi dẹ́gbẹ́ ọ̀rẹ́ dẹ́gbẹ́ ọ̀rẹ́ ìmúlẹ̀ tá a jọ nítorí kó wa lè sọ wá láǹfààní bíi tó gbé mùsùlùmí bódulẹ̀ kí kèfèrí kan sọ pé ẹ òun àti mùsùlùmí kan àwọn jọ fẹ́ rárá àwọn ojú olódodo sí òun àbí kí àwọn mùsùlùmí yẹn ò lè padà sí láǹfààní kankan. ọlọ́run lè ti sọ pé ẹ má wulẹ̀ mú wọn láwọ̀rẹ́ ayò láti lè lẹ́wà ọlọ́run ẹ má mú àwọn tó jẹ́ àwọn kèfèrí ọlọ́run bá wọn. ọlọ́ni ẹ má mú wọn ẹ má sọ wọn di ọlọ́ni láti tẹ́kisì yẹ̀wúdà àti nàṣọ́rọ̀ àwòlíyà ọlọ́run ẹ má mú àwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ̀ ọlọ́run ẹ má mú wọn ní àwòlíyà ẹ má mú ẹ múlẹ̀ ní kí ẹ má mú àwọn mùsùlùkù náà ẹ má mú ẹ múlẹ̀ náà nù àwòlá kí a mọ wọn ní ọ̀rẹ́ wàlá sọdíkìn hamid àtẹ̀wá rí ọ̀rẹ́ wa kankan tó jẹ́ ọ̀rẹ́ ayò ta nínú àwọn mùsùlùmí tó lè ṣe wá láǹfààní kò lè sí so mùsùlùmí kankan ò lè ṣe wá láǹfààní ibùkún jẹ́ ọ̀rẹ́ wọn tó jẹ́ ọ̀rẹ́ ayò tí wọ́n ṣe àìmọye dáadáa fún láyé kò lè ṣe wá láǹfààní ibùkún jẹ́ ọmọ wọn kó jẹ́ bàbá wọn tí wọ́n ṣe dáadáa fún kò lè ṣe wọ́n kò lè ṣe wọ́n ní àǹfààní tó pé ọlọ́run bá ti jẹ́ kó yọ wáyé pé ọ̀rẹ́ ò lè ṣe kí ni o ọ̀rẹ́ ò lè ṣe ọ̀rẹ́ kankan ní àǹfààní ọlọ́run ọba ti fi yé wa nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn súrà yìí pé ọ̀rẹ́ ò lè wúlò fún ẹ̀dọ́gba àtijọ́ ìgbìyànjú kìámà so látara bẹ́ẹ̀ ọlọ́run àtúnwá ni pé gbólóhùn tí wọ́n wàá ni pé. ìmọ̀ mẹ́rin wọ́n ní pàláwọ́ annalana kárọ̀tàn ah! wọ́n àmọ́ pé ah kó dẹ̀ jẹ́ yí pé a lè padà sílé ayé ni ah tó bá jẹ́ yí pé annalana kárọ̀tàn tó bá yẹ pé ìpadà bá lè wà fún wa ni kò sí padà fanakuna minal mumini ah káwa lè jẹ́ pé a lè fà sábàbí pé a ní kára yẹn ká dẹ̀ lè lo sábàbí yẹn kóbi jẹ́ pé àbí jẹ́ kí ni o àbí jẹ́ mú mi ní. tó jẹ́ pé àwọn afá máa ń ṣàlàyé fáwọn èèyàn yìí pé ẹ wo nǹkan tí àwọn tí àwọn kèbèrè ń wá àsìkò náà jẹ́ pé àsìkò wà very very important kì í nǹkan tí èèyàn máa ń lò dànù nígbèsè ayé yẹn èèyàn máa fi ń ṣe dáadáa ni. àwọn eléyìí ní sinmi àsìkò náà ń tọrọ dọ̀ lọ́mọ àsìkò díẹ̀ kọ́lọ̀ bó kàn fún wa lásìkò díẹ̀ tòkìtọ́ bá kàn ní tó kó má ti lò ju eh, twenty minutes ọ̀rọ̀ tó bá gbà fọ́ lọ́hùn tó dẹ̀ ti bọ́ lọ́bọ́ dẹ̀ ní ìgbàgbọ́ yẹn tó kúnná ọlọ́run bó sọ dẹ̀ ní àdìjẹ́ látara kó gbà bẹ́ẹ̀ àsìkò títí ni wọ́n ní ìdọ̀rọ̀ ọlọ́run pé kọ́lọ́run bó tiẹ̀ fún àwọn kákà padà báyìí táwọn bá padà káwọn dẹ̀ ṣiṣẹ́ rẹ̀ kò jẹ́ káwọn kan kù sí pé ajẹ́mú mi ní kákan dẹ̀ ní àdìjẹ́ náà bẹ́ẹ̀ wọ́n wà tọ́lọ́dọ̀ ọlọ́run bá wọn ọlọ́run ti mọ̀ pé ọlọ́run bá ń sọ fún òṣìṣẹ́ rẹ̀ pé àwọn èèyàn yìí àwa náà láti parí ẹ̀ wípé wọn ò ní jẹ́ tí ó ọlọ́run ti parí ẹ̀ síbẹ̀ tá a bá tún dá wọn padà náà síbẹ̀ ntí a ní wọ́n mọ̀ sí náà wọ́n tún padà mọ̀ sí. so nam. inna fi dhalika lahaya wa ma kana aktharuhum mu'minin. ọlọ́ni inna fi dhalika lahaya ọlọ́ni ọ̀rọ̀ tá a sọ fún wa yìí nípa wípé àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀sẹ̀ bọ́ orí wọn alágbàjù wọn sínú náà àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ń jọ́sìn fún tí èso ọlọ́run ọba ni wọ́n orí wọn alágbàjù wọn sínú náà àwọn tó jọ́sìn fún wọn orí náà alágbàjà wọn náà sínú náà gbogbo àwọn tí wọ́n ń kó bá wọn àwọn ọmọ ogun èṣù gbogbo wọn pátá yẹnyẹn pé á dà wọn sínú náà já nàmà. iná fi dálíkàlà àyà àyà tí mẹ́mẹ́ ni pé ìrònú leléyìí abẹ́kẹ́ni kọ̀ọ̀kan ó fi ronú ni lórí ká sọ̀kalẹ̀ sínú ni la ibra la ibra tan lima ya tẹ́biru bí ìyí a ó bí ọlọ́run ọba ṣe ní ibra fáwọn àjọ anabisa salam ká lè jẹ́ pé ẹni tí ó bá fi ẹnìkejì ẹ̀kọ́ ó ṣe dáadáa tí wọn ò ṣe gbóhùn gangan náà fi kọ́gbọ́n ọlọ́run ká fi àwọn eléyìí ká fi wọ́n kọ́gbọ́n ni tí ọlọ́run bá fi sọ ọlọ́run ò tí ì jẹ́ kí ìyà yẹn ó jẹ wọn ọlọ́run wá sọ ìyà tí ó jẹ wọn wọ́n ti parí ayé wọn ọlọ́run wá sọ kí ni o ìyà tí ó jẹ wọn àwọn tó ń jáwọn èèyàn ànábì Ibrahim wọ́n ti parí ayé wọn àwọn ti lẹ́tọ̀ọ́ sí àwọn tó kú sí kébé wọ́n ti lẹ́tọ̀ọ́ sí ìyà yẹn àwọn táwọn alẹ́ lọ́nà bá ń bá sọ̀rọ̀ ká má lọ parí ayé tiwa síbẹ̀ ká má bàa lẹ́tọ̀ọ́ sírú ìyà bẹ́ẹ̀

ọlọ́run bá wá ń bá nàbí sọ̀rọ̀ wípé wà máa ká náà àkìsárùn mú mi ni ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ará mẹ́kà ní oníwàtàrà bẹ́ẹ̀ jẹ́ mú mi ni gbogbo wọn bá ṣe ní ibura fún wa lórílẹ̀ ayé mi ọ̀rọ̀ látara pé ọlọ́run ṣe ibura ibura ibura ara àwọn èèyàn ìdájọ́ tí wọ́n lè fi lè ronú ọ̀rọ̀ ọlọ́run ọba ó wà láyé tẹ́yìn lè fi ronú ọ̀rọ̀ ọlọ́run pé ọlọ́run pé tẹ́yìn mọ̀ pé ọlọ́run ọba lọ́yẹ kí yóò jọ́sìn fún ṣùgbọ́n àwọn èèyàn láyẹ̀ ń tẹ̀fẹ̀ òun nàbí ọlọ́run ní àwọn èèyàn ò sàǹfààní pẹ̀lú ẹ̀ so kò yẹ kéèyàn mọ́ sàǹfààní pẹ̀lú tọ́lọ́run bá bá ń ṣàlàyé fún wa ẹja àánú ò sàǹfààní pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ní àwọn tán jẹ́ àwọn kèfèrí Mákà ọ̀pọ̀lọpọ̀ wọn ò tún padà jẹ́ múmìnì pẹ̀lú gbogbo nǹkan dáa sọ fún wa yìí pẹ̀lú gbogbo nǹkan dáa sọ fún ọlọ́run ò jẹ́ múmìnì na ọlọ́run kò padà jẹ́ múmìnì náà. inna rabbaka lahuwal láwùwalẹ̀ azizu rahim ọlọ́mọ ọ̀rẹ́ ìpẹ́lọ́ ní gbogbo yẹn ẹlẹ́ẹ̀kẹ́ adọ́nà bó tún lè gbàdọ́ tó parí àyà yẹn ní sọ tó parí ọ̀rọ̀ anabi ibrahim ẹ̀ bọ́lọ́ bá tó ti ṣe ó ní wà inna rabbaka ọlọ́ni wo òṣìṣẹ́ ọlọ́run lọ́wọ́ mọ̀ pé ọlọ́run ọba rẹ̀ làwùwalẹ̀ aziz àwọn tó ń ṣe kèfèrí yẹn wọn ò lágbára tọ́lọ́run ọlọ́run lágbára jù wọn lọ tọ́lọ́run bá fẹ́ fìyà jẹ wọn yóò fìyà jẹ wọn ọlọ́run bò díje náà ti fìyà jẹ wọ́n ni mọ̀ pé ọlọ́run ọba ìdúró ọlọ́run bá fi sọ ìyà tí ó fi ìyà tí ọlọ́run bá fẹ́ fi jẹ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn Ibrahim tòbí ọlọ́run ọba ò pa àwọn rẹ̀ ń tiwọn tòbí ọlọ́run ká nàbí Ibrahim ó kú ònú wọn ni ọlọ́run bọ̀ sọ̀tọ̀ débẹ̀ ọlọ́run ká nàbí Ibrahim ó kú lọ́dọ̀ wọn nígbà tí wọ́n wá pé Ibrahim ìtàwọn ó ṣe fún ni pé àwọn ó jù sínú náà ni bàdádẹ̀ jù nínú náà mo rí iná ọlọ́run pé kíná kíná kíná o iná òjò rárá ọlọ́wà ní kí Ibrahim kú ń bẹ ó wá lòun lọ sọ́dọ̀ kí ni ìní dá ìbùn yìí bá ní kí ọlọ́wà ní kó máa lọ bùnmí bẹ̀rẹ̀ lọ́rùn ní kó máa lọ kọ́lọ́wọ́n tó wá àwọn tó gbà fún bẹ́ẹ̀ so ṣùgbọ́n ọlọ́wà bá sọ pé àwọn èèyàn yìí ti wọn o bò pa wọn ìyá wọn ìbò ó ti jẹyà wọn o ni ó tọ́gbà náà bá para ẹ̀ ọlọ́run ní gbogbo wọn nígbà tí Ibrahim ṣàlàyé fún wọn tí wọn gbọ́ ọlọ́run apá gbogbo wọn rẹ ọlọ́run pa wọn rẹ tiwọn ó fi wọn lẹ̀fẹ̀ so ọlọ́run bá bí ó jẹ́ pé àwa tí wọ́n jẹ́ ìjọ anamisa salam náà ọlọ́run bá ní òun ò ní pa gbogbo yẹn rẹ ní àpapọ̀ mọ́ fanamisa salam kò ní kápá kọ̀ọ̀kan ní wo kọ́kọ́ pa àwọn yẹn rẹ lápapọ̀ ọlọ́run bá lóun ní ṣe bẹ́ẹ̀ ẹ̀yọ kọ̀ọ̀kan dá máa kú náà ní kálukú ẹ̀sán ilẹ̀ ní ọlọ́run bá ń ṣàlàyé bí ọlọ́run ní ọlọ́run ọba yìí láwùwal aziz ọlọ́run ọba ọba olùborí ni arrohim ọlọ́run ọba ìṣùgbọ́n ọba táànù rẹ̀ pọ̀ ni àánú ọlọ́run ọba pọ̀ kìí fẹ́ fìyà jẹ àwọn tó ń jẹ àwọn kẹfẹ́ ìjọba fẹ́ fìyà jẹ wọn bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ kẹfẹ́ ní ọlọ́run ọba ò ti pa wọn rẹ̀ ìbẹ̀rẹ̀ iṣẹ́ kẹfẹ́ ní ọlọ́run ọba ò ti pa wọn ọlọ́run ọba kàn máa wọ̀ wọn kò ní fìyà jẹ wọn so ká mọ̀ pé ọlọ́run ọba ọba tí ó tóbi ni sílẹ̀ lọ́rọ̀ bá ṣàlàyé fún wa nípa anabi Ibrahim tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì tẹ́kọ̀ ọlọ́run bá tún sí àṣepá pé àwọn anabi ọlọ́run bá méje òun náà lọ́lọ́run bá sọ fún wa nínú súrà yìí so ọlọ́run bá ti wá ṣàlàyé anabi Ibrahim náà ó ti parí ọ̀rọ̀ rẹ̀ tó fẹ́ sọ fún wa bẹ̀ bó ti ṣe dáwà rẹ̀ bó ti parí ẹ̀ so dáwà ẹlẹ́ẹ̀kẹta náà ni a fẹ́ bọ́ sí yìí so tó jẹ́ dáwà anabi ọlọ́run bá ti àmà sí náà. كذبت قوم نوح للمرسلين ọlọ́run bá fẹ́ sọ fún wa nípa ànábì ọlọ́run ọba tí ń ṣe núhù aleyhisalatu wasalam láti lè máa tún fi ṣàlàyé pé àwọn èèyàn tiẹ̀ náà wọn ò gbà fún gbogbo ànábì ọlọ́run ọba rán wá kò sànábì ọlọ́run ọba tí ó yẹ pé àwọn èèyàn rẹ̀ wá gbà fún kò sí gbogbo wọn làwọn ò gbà fún sọlọ́wọ́n bí n sọ bá nàbí sàlá sàlám wípé àwọn tí wọ́n gbà fún ọ ìmọ̀wùlẹ̀ bánújẹ́ lé wọn lórí àwọn tó ṣáájú rẹ náà lọ wọn ò gbà fáwọn náà so ànábì ọlọ́run bá ti ń ṣe nóòhù gẹ́gẹ́ bí àwọn àfáà àti ṣàlàyé fún wa òun náà ni ànábì ọlọ́run ọba awwalu rusul bu isalim nas òun ni alákọ̀ọ́kọ́ òjíṣẹ́ náà bàbá kọ́ra sí gbogbo ayé lóòótọ́ ni ànábì ádámù ń bẹ ṣùgbọ́n ànábì ádámù nàbí yù ni ànábì Adam, ọlọ́run bò ránṣẹ́ ní kankan kádìsí dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé nàbí yù ni kí ni o ànábì Adam, ọlọ́run bò rán sí ẹ̀ ní kankan bẹ̀tẹ̀ ọlọ́run bá rán àwọn màláìkà sí so àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà gbogbo wọn ní àpàdánù nàbí yù ni ẹ̀ńtọ́ bá yọnu nàbí yù ni ọlọ́run bá nàbí yù ni ládìgbà látòrí ádámà tí ọlọ́run bá ní kí lẹ́yìn gbàdá ádámà wà bẹ̀ kí nǹkan máa dáa kó máa dáa kó máa dáa bọ̀ wá so ìgbà tí lẹ́lẹ́ bá ti fẹ́ bàjẹ́ lọ́lọ́run bá máa ń gbé àwọn òjíṣẹ́ ọlọ́run bá wá so àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn núhù yìí so ọlọ́run ti ní pé wọ́n ti fẹ́ máa ba ilẹ̀ ẹlẹ́jẹ́ so nǹkan tí wọ́n fi ń balẹ̀ ẹlẹ́jẹ́ òun náà ni pé àwọn ní iṣẹ́ kọ́kọ́ sí tí wọ́n kọ́kọ́ táwọn yẹn kọ́kọ́ ṣe tí wọ́n fi jẹ́ pé wọ́n ń pè lọ́lọ́run ọba tí èso ọlọ́run ọba àwọn náà kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ pé a máa sin kankan báyìí lóbi jẹ́ pé nǹkan táwọn kọ́kọ́ gbé lẹ̀ ni pé wọ́n rí pé àwọn ẹni rẹ kan ti exist before anabi nuhu so àwọn ẹni rẹ yẹn ọlọ́run bá mention wọn náà nínú swatu nuh ọlọ́run bá pè wọ́n ní wádù sòwáwù yàgòsù násùrù ọlọ́run bá dákọ̀ wọ́n bẹ̀ bá wọn wọ́n yà òògùn. sọlọ́run ọba dárúkọ àwọn èèyàn yìí ọlọ́run ọba dákọ̀ wọn níbẹ̀ àwọn eléyìí ẹni ire ni wọ́n gbà tí wọ́n kú tán làwọn ọjà ń gbà náà àwọn ẹni ni yìí. báyìí wọ́n ní èṣù náà ló wá wá báwọn èèyàn pé àwọn ẹni ire ló lọ yìí ẹ má jẹ́ wọn tó wá ní kí wọ́n gbẹ́ lẹ̀ sáà gbé lẹ̀ mọ̀ sí ẹ máa fi rántí wọn ní gbé yẹn lẹ̀ lẹ̀ ṣùgbọ́n wà dé àwọn ọmọ míì wà dé àwọn generation míì dé táwọn bàbá yẹn ti lọ tán yányá àwọn yàrá ògbé nǹkan tá a bá ní pé àwọn ẹni rẹ ni wọ́n gbẹ́ lẹ́lẹ́ yìí àìjẹ́ yá wọn lọ́bẹ̀ káwọn bẹ́ẹ̀ tábà nídìí ọmọ ká lọ́mọ béèrè ọmọ bẹ́ẹ̀ tábà nídìí kankan ká lọ́mọ béèrè bẹ́ẹ̀ àwọn náà ṣẹ̀ wá ń sin kínní yẹn ló fi jẹ́ pé nǹkan tá a bá ń pè wá sí pé kínní yìí aburú ni aburú ni aburú ni àwa ayé kàǹkan yẹn sí tí ẹ̀sìn bá ń pè wá sí àwọn kankan míì pé aburú ni kínní aburú ni kínní àwọn ò ní kà sí ó lè má jà fún ìwọ tó bẹ̀rẹ̀ rẹ̀ gangan ó yẹ pé àwọn tó ń bọ̀ lẹ́yìn yẹn ni ó padà sí kí ni ó padà wá fún. ìdílé pé yẹn gbọ́dọ̀ jù ó lè má jà burú nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ kọ́lẹ̀ yẹn lè sọ̀rọ̀ yìí pé kí ni yóò so má sí sí ibi tí ìmọ̀ akọtọ́lọ́wọ́n ọba ibi tó ti bẹ̀rẹ̀ ni pé ìmọ̀ gbẹ́ ìrè kò wá sí gbére mọ́ ni ta ni wọ́n gbére nísìn ta ló ń gbére nísìn tí wọ́n àwọn ọ̀nà bọ́ bọ́ ń gbére àwọn tẹ́ ń gbére gan wọn ò ta mọ́ sọ̀rọ̀ títà mélòó ni wọ́n ń ta so picture ló kú nísìn picture ló rí place kí ni òyèrè wọn ṣe káwọn èèyàn máa gbé picture wọn máa gbé wọn gbé kọrùn wọn gbé kọbi ilé wọn gbé gbogbo ẹ̀ so tí wọ́n sì máa jẹ́ pé wọ́n dẹ̀ máa ṣe ní wọ́n mọ wọ́n mọ àdọ́ rẹ̀ wọ́n mọ kà sí pé ah nǹkan ńlá lélẹ́ táwọn ìgbélẹ̀ yìí gbàdákọ́ fẹ́ ya píkṣọ̀ yẹn wọn ò gbèrò pé táwọn fẹ́ máa ṣe bẹ́ẹ̀ nù tẹ́tẹ́lẹ̀ kíkà wọn kàn pé ah píkṣọ̀ píkṣọ̀ píkṣọ̀ yẹn sọgbàdọ̀ ayá ó padà wá kí ni o ó padà wá di nǹkan tó lágbára sí wọn lọ́rùn lóye kí wọ́n máa fẹ́ ká sọ́ra dáadáa kí á sọ́ra àwọn kan tó lè kó bá wa nínú ìgbésí ayé wa ká máa sọ tẹ́sí bá ti ń lọ síbi nǹkan kan ká má máa yarí tẹ́sí bá ti sọ fún wa pé eléyìí ò dáa ó ti mọ̀ pé kinní yìí máa débi fìtínà ni ó máa gbé yẹn lọ síbi aburú sókè wọn máa yarí kí a kò sí wàhálà kankan kò sí nǹkan tó ṣẹlẹ̀ sọdọ gbọ́dọ̀ mọ̀ pé nǹkan tó yẹ pé ó máa kó báyàn ni so àwọn eléyìí lẹni àkọ́kọ́ tẹkùn ọkọ ìyàpọ̀ ọlọ́run ọba lórílẹ̀ tí wọ́n lọ sí kí ni òbí ìbádọ́tìlẹ̀ asnaf wọ́n lọ jọ́sìn fún òòṣà àlẹ́bí ọlọ́run ọba tó lọ́ọ́ bá rán sí wọn ẹ wá wò àlẹ́bí ọlọ́run ọba tó lọ́ọ́ bá rán sí wọn ó lò nine hundred and fifty years láyé nine hundred and fifty years ló lò láyé ọlọ́wọ́ fi ní ìlẹ́nu Kùránì pé nine hundred and fifty years ló lò tẹ́mọ́lẹ̀ bẹ́ẹ̀ gbóṣìṣẹ́ ọlọ́wọ́ bá dìde wọ́n gbé dìde ní forty years ó dìde ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ bá wọ́n gbé dìde ní forty years ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ bá forty years ọlọ́wọ́ bá gbé wọn dìde àtàwọn kọ̀ọ̀kan nù wọn káwọn ọlọ́wọ́ bá gbé wọn dìde ní forty years ó wá ṣe dáwà fún nine hundred and ten years ìmọ̀lẹ́ mi ó ti <laughs> ọlọ́run ó ní ìwọ ọlọ́run fada rabbahu anni maglubun fantasir ó ní ìwọ ọlọ́run ó ti sú mi wọ́n dọ́wọ́ ni wọ́n á ṣe nísìnyí so <laughs> ṣe dáwà fún wa lọ́jọ́ pé wọ́n ní kò sẹ́ni kankan tó lè ṣe dáwà tí Tinubu ṣe gbogbo àwọn ànábì ọlọ́run àbádó kù ẹnì kan olo náírà ten years kó mọ̀ fi pèèyàn èèyàn mélòó kí ni mi ni àwọn ẹni fi ń pèèyàn mélòó lànà fi pèèyàn tọ́lọ́ bá fi gbà fún un gbàdó pé láàrin thirteen years wọn ò gbọ́ gbàdó sì bọ́ sí Mẹ́dínà wọn bẹ̀rẹ̀ sí gbọ́ so ẹnìkan wá sí náírà tẹ́yẹ ó lè kọ́ gbà nítorí wọn bá ti bá nàbí gan àwọn tí wọn tún wá gbà bá nàbí so <laughs> ẹnìkan gbà bàbá bá tó pa wọn rẹ. ọlọ́ni ká dábàá ti ka ọmúnú ìlmúrin ìsàlì ọlọ́ni àwọn èèyàn nú à wọ́n pè ní irọ́ alimurusali ọlọ́run ni wọ́n pe gbogbo àwọn òjíṣẹ́ pátáyányá wọ́n pè ní rọ torí pé ntí àwọn àfáàbí náà lọ́wọ́ bá lo alimurusali tẹ́yà bá ti pe òjíṣẹ́ kan lónírọ́ gbogbo òjíṣẹ́ ló pè ní rọ àwọn tí èsè mùsùlùmí náà pé ànábì ní pé onírọ́ ànábì gbogbo tẹ́yà bá rí kí wọ́n sọ náà nígbà lọ́wọ́ wọn torí pé gbà tí a ànábì kọ̀ọ̀kan bá ń bẹ láyé yóò sọ fún ẹ pé ànábì kan ń bọ̀ lẹ́yìn o yóò dẹ̀ sọ pé ànábì kan ń bọ̀ nígbẹ̀yìn gbogbo àwọn títẹ́lẹ̀ bá sọ̀rọ̀ ni wọ́n sọ pé àwọn nígbàgbọ́ sànábì yẹn gbogbo àwọn tó bá sọ̀rọ̀ tó bá jẹ́ wọn lẹ́yìn wọ́n sọ pé àwọn nígbàgbọ́ sànábì yẹn so wọ́n ti wọ́n ò nígbàgbọ́ sí ànábì tí wọ́n ò tí ì rí wọ́n dẹ̀ nínú wọ́n ò nígbàgbọ́ sí ànábì tó ṣe kí ni o ànábì ìgbẹ̀yìn gbogbo wọn ni ò nígbàgbọ́ sí kò sí ànábì ọlọ́mọba tí ó wà wọ́n yóò sọ fún wọn pé ànábì kan bọ̀ lẹ́gbẹ́ ìṣòro wọn sọ pé kò ní kò sáré bí kan tó wá láyé tí ò sọ fún ẹ pé dàjálì ń bọ̀ tí ò àǹzá àwọn èèyàn rẹ̀ pé dàjálì ń bọ̀ kò sáré bí tó wá láyé tí ò sọ so látara bẹ́ẹ̀ ẹni tó bá ìnígbàgbọ́ sáré bí kan ò ní pé o ti nígbàgbọ́ sí gbogbo àwọn ànábì ọlọ́run bá nìyẹn tó bá ti nígbàgbọ́ sáré bí kan ò ní báwo sí gbogbo àwọn ànábì ọlọ́run ó ti wọ́n wọ́n nánú kó sì sí méjì mẹ́ kí àwọn ọmọ lẹ́yìn ànábì ọlọ́run bá nìkan ló ọgbọ́n nígbàgbọ́ sáré bí tí ò bá ti nígbàgbọ́ sí ànábì tí ò tẹ̀lé ànábì so irú ẹni bẹ́ẹ̀ òṣìṣẹ́ lọ́ba dẹ̀ wà dáadáa nígbà tí òṣìṣẹ́ lọ́ba wà tí ń ṣe dára fáwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ òun náà ni gbogbo àwọn èèyàn gbọ́dọ̀ nígbàgbọ́ sí òṣìṣẹ́ ìgbẹ̀yìn lòṣìṣẹ́ ọlọ́wọ́ sọ́lá wọn gbọ́dọ̀ nígbàgbọ́ sí dandan ni òṣìṣẹ́ wọn bá sọ pé tí Musa bá ń bẹ láyé máa wà sí àwọn ilà tìbáyì kò sí nǹkan tó ṣe pé èmi ni àmì òṣìṣẹ́ ọlọ́ba ni ó tẹ̀lé tí Jésù bá padà wá sórílẹ̀ ayé kò mú òfin kankan wá yìí tó ṣiṣẹ́ ọlọ́run bá pílẹ̀ lẹ̀ yìí àwọn òfin tó ṣiṣẹ́ ọlọ́run bá pílẹ̀ lẹ̀ ń bọ̀ wá lò tó pé òṣìṣẹ́ ọlọ́run bá nìkan lòfin náà bẹ̀rẹ̀ lọ́dọ̀ so ẹ̀yin ọgbọ́dọ̀ kọ́ òjíṣẹ́ kan tó bá di kò òjíṣẹ́ kan gbogbo òṣìṣẹ́ ló ṣe kí ni o gbogbo ẹ̀ ló ti kọ́. bíkadabati qaumunu ilmursali. àwọn èèyàn núhà kọ́ọ̀mù núhà àwọn èèyàn núhà gbogbo àwọn òjíṣẹ́ padà pẹ̀lú pé wọ́n pe núhà ní òpùrọ̀ wọ́n pe gbogbo àwọn òṣìṣẹ́ tó ń bọ̀ wọ́n pe wọ́n lópùrọ̀ náà. إذ قال لهم أخوهم نوح ألا تتقون ọlọ́run ní sí kọ́ọ́lá láhùn àkúhùn nùún aláàtàtàkùn ọlọ́run ní ọmọ àyà wọn ọmọ àyà wọn torí pé kí ni o bàbá kan náà lọ́jọ́ bí gbogbo wọn ọgbẹ́ ọmọ àyà wọn wọ́n ọmọ àyà nú ẹ̀sìn ọmọ àyà wọn náà lọ́wọ́ bá rán sí wọn nígbà tó ọmọ ìyá wọn sọ fún wọn ọmọ ìyá wọn tí ń ṣe núhù ó ní aláàtàtàkùn aláàtàtàkùn náà lọ sẹ́ẹ̀ni bẹ̀rù ọlọ́run ni tó pè wọ́n ó pè wọ́n sí tẹ́kùwà lọ́à nítàbí wà lìjẹ́ náà ní àbẹ̀lẹ̀ ìmánì wa tẹ́kùwà pẹ̀lú ìmánì àti tẹ́kùwà ni ọlọ́wọ́ wù so ìmánì náà ló pè wọ́n sí yẹn so tẹ́ ẹ̀ ní bẹ̀rù ọlọ́wọ́n bá ní torí pé ó ní ó jẹ sábàbí fún yín tẹ́ ẹ̀ fi lè jẹ́ ẹ tó ṣe pé yóò jẹ ẹni tí ọlọ́wọ́n bó tẹ̀wọ́ gbà tẹ́ bá kú. nam. inni lakum rasulun amin. lẹ́yìn náà sọ fún ẹ pé inni lakum rasulun amin èmi tẹ́ ẹ̀ ń wò wájú yìí o òjíṣẹ́ mo jẹ́ fún yìí so ẹ̀ dẹ̀ máa wò wípé mo kàn jẹ́ òjíṣẹ́ òjíṣẹ́ àmọ́ àbàbà àmọ́ ń rí òjíṣẹ́ tí wọ́n ránṣẹ́ tó jẹ́ pé yóò fi ti ẹ̀kún àbí yóò tún yọ kóònù gan ní kíni o tí wọ́n rán gẹ́gẹ́ iná gẹ́gẹ́ iná ọdún lérò pé tán bá rẹ́ lómi ń sẹ yóò tí ó pìtàbí bẹ̀tẹ̀ mi ṣe òjíṣẹ́ bẹ́ẹ̀ rọ̀súlùn àmì òjíṣẹ́ tó ṣe é fọkàn tán ni pé bí wọ́n bá ti rán mi gẹ́lẹ́ mo ti ń jẹ́ fún yín ìyí tí kí n sọ fún yín mò ń sọ fún yín lóbi jẹ́ pé ìkánú àwọn nǹkan tí a gbọ́dọ̀ má bà lára àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba ó nìyẹn a gbọ́dọ̀ má ba, lára àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba àwọn nǹkan mẹ́rin wọn ní a gbọ́dọ̀ má bà lára òjíṣẹ́ Ọlọ́run ọba ìkànnú ẹ̀ òun eléyìí òun náà ni alẹ́ àmánà kò sí ni ntẹ́ ẹ bá gbé fún òjíṣẹ́ bá ń ròjìṣẹ́ Ọlọ́run ọba ni ó jẹ kò ní fi kún kò ní fi lé tòun jẹ́ pé àwọn tó bá gbaṣẹ́ lọ́wọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run náà gbọ́dọ̀ ní àmánà tó bá jẹ́ àfa má fi kún má fi lé má fi kún torí pé kó lè bá a dùn má fi kún àwọn èèyàn má fi kún wáàsí tí kò lè bá a dùn so wọn ò fi kún wọn ò ní kà bó ti yẹ kó wà ń bẹ wọn tún wá máa fi kún tẹ́ pé ẹ̀yẹ́ wọn pé ah àbádìsí ti wá ó tún wá fi kún gbàdé pé ó wà ń gangan so àwọn èèyàn máa sábà síbẹ̀ nu wá sí kò rí kò dá bẹ́ẹ̀ rárá bí ó bá ti wà ń bẹ̀ gẹ́lẹ́ báwọn afábá ti ṣàlàyé ẹ̀ gẹ́lẹ́ ni kò ti máa ṣàlàyé fáwọn èèyàn ó ní àmánà nìyẹn fún ẹni tó lọ́ọ́ bá ránṣẹ́ tó bá jẹ́ àfààní ọgbọ́dọ̀ ní àmánà yóò jẹ iṣẹ́ yẹn pẹ̀lú àmánà so àwọn ànábẹ́ ọlọ́wọ́ bá pẹ̀lú àmánà ni wọ́n máa ń jẹ́ṣẹ́ wọ́n èé kún ìdájẹ́ tí wọ́n ní ọ̀rọ̀ tèmi lélẹ́yìí o wọ́n sọ bẹ́ẹ̀ so a gbọ́dọ̀ bẹ́ẹ̀ ní lakun lakùn rasulun amin nam. fattakullaha wa ati'un. ó wá ní fattakullaha wa ati'un ó ní ẹ bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba yìí ni ẹ bẹ̀rù tó gbọ́dọ̀ pé takuwa yẹn ó ṣe pàtàkì ó tún tún sọ padà pé ẹ bẹ̀rù ọlọ́run ọba wa àti ọ̀hún ṣùgbọ́n ọlọ́run ọba tẹ́ fẹ́ bẹ̀rù yẹn o ọ̀nà tẹ́ gbà bẹ̀rù rẹ̀ wà àti ọ̀hún èmi lẹ́sẹ̀ kí ni o èmi lẹ́tẹ̀lé ntí n bá ń ṣe lẹ́ẹ̀mọ̀ ṣe tó ọlọ́run bò lè wá sálẹ̀ ní kó wá kírun fún wa àrẹ́bí ni sọ́ọ̀lù kàmáàrọ̀ àìtùmù ni sọ́ọ̀lì ẹ kírun bẹ́ẹ̀ ti mú kírun wọ́n gbé dábàá fẹ́ kírun à ń tẹ̀lé ànábìbí ti ń kírun ni tábàdé wá tẹ̀lé ànábìbí ti ń kírun tá a látẹ̀lé mẹ́yẹ̀ o àtẹ̀lọ́lọ́run ló jẹ́ pé tọ́ àméjèèjì kò takora wọn àwọn fáwọn ẹgbẹ́ tọ́ àméjèèjì kò takora wọn kẹ́yìn máa ń wọ́n ní ẹ̀tẹ̀lé tọ́ lọ́wọ́ ẹ̀tẹ̀lé ànábì èrò ilé abẹ́tẹ̀ ìmọ̀ àwọn méjèèjì ṣé ọlọ́run ló tẹ̀lé ní ní àbánabi ìrùn èyí sọ báwọn pé ọlọ́run ló tẹ̀lé ní àbánabi torí pé àwọn tí wọ́n já wọn tí wọ́n já wọn ànábì ọlọ́run ti pera ẹ̀ ní àmín ìdánikòwò ó ṣe gẹ́rẹ́ lòun ṣe fún owó fikún tọ́ àdéhùn bá tẹ̀lé ànábì kan ẹ̀yìn tẹ̀lé ọlọ́run tọ́ àméjèèjì ṣe kí ni o bá kankan ẹyọ kan náà ní méjèèjì ẹ̀yọ̀kan náà méjèèjì so wà àti òun ẹ tẹ̀lé mi so yìí tí n bá ń ṣe òun náà ni kẹ́ ẹ máa jẹ́ ẹni tí ó máa tẹ̀lé mi so àwọn èèyàn wọn ò tẹ̀lé àná bí ọlọ́run báyìí kọ́dà àwọn afá kan wọ́n ní pé wo àwọn tó gbà fún wọn ò fẹ́ ju eighty something lọ ní gbogbo àwọn èèyàn wọn àwọn kan gbà fún so dáhùn yẹn náà tún bá ṣe dá wà náà. wàmà as'alukum alayhi min ajr. إن أجري إلا على رب العالمين ó ní wá máa as'alukum alayhi min ajr in ajriya illa ala rabbil alamin. ẹ̀kúrẹ́ ayé náà láti máa dùn ṣùgbọ́n a máa túmọ̀ ẹ̀ a tún wá ṣàlàyé dáadáa lọ́la sí ó ní wá máa as'alukum alayhi mi ò béèrè lọ́dọ̀ yín lórí iṣẹ́ tọ́lọ́wọ́n bá gbélé mi lórí mi ní mi ò gbèrò mi ò sọ pé kẹ́ ẹ fún mi ní owó kankan ẹ má fún mi ní ẹ̀san kankan kí n tí mo béèrè lọ́wọ́ yín nù à nídìí owó lọ́wọ́ yín inna ajiriya illa ala rabbil alamin ẹ̀rí gbogbo tí ó jẹ́ ẹ̀san mi gbogbo ohun tí ó jẹ́ ẹ̀san mi ilà ala rabbil alamin bí màá ti máa gbégbé sí ayé mi ilà ala rabbil alamin ọlọ́run ni ọlọ́run gbé kíní ẹ lórí ara rẹ̀ ala rabbil alamin ọlọ́run òun ni ọlọ́ba kátàbà ala rahma nǹkan kò jẹ́ dandan fọlọ́run ṣùgbọ́n ọlọ́run bá máa ń sọ àwọn kankan di dandan fúnra rẹ̀ kò sí ìyàgàdọ́ rẹ pé dandan ni fọlọ́run pé kí n lówó kò sí ọlọ́run kò sí náà tó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba kí ni o ọlọ́run ni kátàbà lọ́wọ́ ara nafsihi rahama ọlọ́run ọba gangan kátàbà olóso pé yín máa sànú ó kàn sànú gangan dídán fúnra rẹ̀ nígbà náà wọ́n sọ fún mi pé ìjọ gbẹ̀dẹ̀ alikiyama ìjọ tó tó tó ọlọ́run ló sàn tẹ́gbẹ́ kọ̀ọ̀sọ́ ìdáná fún yà kọ́ba ti mú wa kọ́ba ti pa àwọn yẹn rẹ pẹ̀lú gàdá àwọn yẹn sì wọ́n sọ pé ìjọ kálikiyama ó tó tó ni ó lọ́sọ̀ ìdáná fún rẹ̀ kò ní ìdáná ìdáná fún ọlọ́run ọba máa sọ ìdáná sọlọ́run ọba sọ di dandan fáwọn tó ń jára pé gbogbo báwọn ànábí ọlọ́run bó ti máa gbé gbèsè ayé wọn ọlọ́run ọba sọ dandan pé yín máa tọ́ yín bẹ́ẹ̀ ti máa gbé gbèsè ayé yín tí ó máa ẹ tí ó máa ràn yín lọ́wọ́ ẹ̀yin onídìkẹ́ máa gbowó lọ́wọ́ àwọn èèyàn so ìyá lè bá àwọn afáàtàn gbowó dáwà so àwọn masara yín lọ́la so <laughs> so ẹ̀yin ò ní gbowó lọ́wọ́ àwọn èèyàn ṣùgbọ́n bẹ́ẹ̀ ti máa jẹun bẹ́ẹ̀ ti máa gbé gbèsè ayé yín ọlọ́run ni wọ́n máa ṣètò ẹ̀ so kọ́lọ́ ọba kó fún wa ní àgbọ́yé rẹ̀ ṣáàtúmọ̀ sàlàyé àyà yẹn náà lọ ní ọ̀la so kí ọlọ́run bá kó fún wa ní àgbọ́yé tí a gbọ́ kọ́lọ́run jẹ́ kó ṣe wá láǹfààní so èmi tí mo sọ náà náà ti ẹ so ọlọ́mọ sábà yẹ kó wúlò fẹ́ni kankan subhanaka allahumma wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. wọ́n pe kì í ṣe mùsùlùmí yẹn sọ wà nù àdìsí yẹn àwọn èèyàn yóò gba àwọn alálejò oníwàsàn ọmọ tí wọ́n jẹ́ àwọn kèfèrí a gbọ́dọ̀ máa jẹ́ tó ṣe pé yóò máa ṣe àdúrà fún wọn so àṣàlàyé lẹ́yìn lánàá níwọ̀nba bí agbára wa ti mọ̀ so wọ́n tún wá máa àdìsí kan wá láti jẹ́ pé àwọn sọ̀hábà ka rúkìá fún ẹnìkan tí nǹkan san jẹ so wípé ìbàdí wá jẹ́ pé nǹkan san ẹni yẹn jẹ wọ́n dẹ̀ ni pé àwọn yẹn wọn ò gbà wọ́n lálejò wọn ò wẹ́kọ̀mù wọn so ṣùgbọ́n wọ́n ka rúkìá fún wọn wá fún àwọn sọ̀hábà wọn fún wọn ní nǹkan wọ́n dẹ̀ gba nǹkan náà wọ́n dẹ̀ jẹ òṣèlọ́ba náà dẹ̀ tún kódà kí wọ́n lójú ọlọ́ba náà tún gbà ní ọwọ́ wọn so àwọn á ń béèrè wípé àwọn èèyàn yẹn wípé ṣèmi wọ́n ṣàdúrà fún wọn so àbẹ̀ntì nǹkan kan yẹn ṣẹlẹ̀ ṣèmi wọ́n ṣe àdúrà fún so aláwọ̀kọ́ tí wọ́n kọ́ dáhùn náà ni wípé àwọn èèyàn yìí wọ́n ní pé wọ́n gbà wọ́n lálejò ní alákọ̀ọ́kọ́ nìyẹn so àwọn bẹ́ẹ̀ mùsùlùmí náà àbí wọn kì í ṣe mùsùlùmí tó kí wọ́n ti jẹ́ mùsùlùmí tó jẹ́ wípé wọ́n jẹ́ ẹnì tó jẹ́ wípé wọn ò kàn mọ̀ pé àwọn kan tó jẹ́ àwọn kankan ní ẹ̀sìn bíi ká pín àlejò lé ó òsì ní ọ̀dọ̀ wọn so alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tí nǹkan bá sán jẹ lójú ẹsẹ̀ so ejò sànyàn jẹ nísìn ó jẹ́ kébọ̀ jẹ́ mùsùlùmí ni so kí nǹkan yóò jáde nǹkan yẹn ti díẹ̀ dọ̀rúwà lójú ẹsẹ̀ tí nǹkan yẹn sàn nìyẹn jẹ so láti jẹ́ pé a fẹ́ mú nira yẹn kúrò bẹ́ẹ̀ làǹkàdé mùsùlùmí náà ni pé o lè rescue ẹnikẹ́ni tó bá jẹ́ ni o nígbà tó jẹ́ pé kíní yẹn lágbára tán yẹn bẹ́ẹ̀ tí wọ́n lè rescue ètò pé ẹni ò lé ẹni tí nǹkan san jẹ gan àlọ́ pé kọ́kọ́ di mùsùlùmí náà so pé nítorí pé nǹkan tó dé bá yẹn ti kọjá bí kọ́kọ́ ṣe kí ni o kò di mùsùlùmí so wallahu alam náà. wọ́n béèrè question wípé ṣé eh, Abdulkadir Ajelani àti àwọn ṣé Ibrahim Yas wípé àwọn méjèèjì o wípé àwọn fẹ́ mọ̀ nípa wọn pé irúgbèsè ayé wo ni wọ́n gbé so nǹkan tí a lè sọ níwọ̀n àbàdàn ni pé kò sí àsìkò òun náà ni pé ẹni tí a lè kọ́kọ́ sọ táyé pé ó jẹ́ Sheikh Abdulkadir Jelani àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfẹ́sìn gbá pé ṣéèkù tọ́lọ́hún ni wọ́n ṣéèkù Islam ni tó jẹ́ pé ó jẹ́ ni Islam tó jẹ́ pé ó náà dá sí ẹ̀sìn Islam tó jẹ́ pé wọ́n ní àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ tó dẹ̀ bá tó pé nínú àkídà gangan náà ni ọ̀rọ̀ yẹn wà tó dẹ̀ pé àkídà yẹn náà lọ́ọ́ ti sọ̀rọ̀ yẹn ó bá wọn àkídà alìsúná wàlìjẹ̀má tó bá mu so nínú àwọn tó yẹ pé wọ́n gbà yìí pé ó jẹ́ àwọn ẹni ọlọ́run bá ní wọ́n ṣùgbọ́n ara nǹkan tó jẹ́ náà tá ń ṣàlàyé inú tẹ̀síìrì wa tí à ń ṣe lọ náà ni pé ẹlòmíì ò ti kú tán so àwọn èèyàn wàá sọ di nǹkan kan àwọn tó jẹ́ àwọn àfáì wọn a máa ṣe àwọn àdúà wọn a máa ṣe àwọn àdúà tẹ́ pé àwọn àdúà tí wọ́n máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń jẹ́ pé wọ́n gbàdé kí wọ́n gbọ́ lárúbáwá wọ́n lè kà wọ́n wọ́n lè ṣe àwọn àdúà kọ̀ọ̀kan so àwọn àdúrà kọ̀ọ̀kan yẹn inú kọ́ yẹ gbogbo àti wọ́n kú tán àyàn kan mú wo àdúrà tí wọ́n máa ń ṣe wọ́n kó wọ́n tún fi àwọn pé bó ṣiṣẹ́ pé àdìsò ṣiṣẹ́ ọlọ́wọ́n bá gan náà àwọn yẹn náà tún fi nǹkan kan mí kún wọ́n tún fi nǹkan kan mí kún fáwọn èèyàn so látara bẹ́ẹ̀ wọ́n padà máa pe àwọn àfa yìí ní pé ẹja lọ bí sàárè wọn ẹja lọ torí pé nígbà tí bàbá sẹ́pìnú tẹ́mí àti wọn bẹ ní ayé sọ ara nǹkan tí wọ́n bá àwọn èèyàn jà lórí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ń gbà náà wọ́n fa àwọn èèyàn lẹ̀ kí wọ́n máa lọ máa bọ sàárè àwọn tí wọ́n já àwọn ẹni ọlọ́run tó ti kú wọn àdó lè já àwọn ẹni ọlọ́run tó kú yìí nìyí kì í ṣe wípé bóyá àwọn ẹni kò máa bọ àwọn wọn kàn já àwọn àfa